وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليت يتوقف الله وبلاد بافان أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تيرا الله سبحانه وتعالى بلدي ولما جاء kó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí àtàlátù náà máa wá bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà gẹ́gẹ́ bí ìṣe nírú ọjọ́ ìní a máa ń ṣe àgbéyẹ̀wò tíra Umdatul Ahkam للعلامة المقدسي عليه رحمة الله عليه رحمة الله واسعة رمت باوا سوى كباوا سوى أتوا صفراوا متيوش شعبان إليتي أكاكو سي رمضان تنبا تبا إليتي وليه ètò kù tá a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ní bóò láti múra kalẹ̀ dé oṣù Ramadan a máa wá fúnra wa ní ẹ̀kọ́ a sì máa lára wa lóye nípa oṣù náà ti ń bọ̀ ọlọ́run wọ́n ti àjẹ́ Ramadan ló bá wa láyé o ó bá wa bá wa láyé àwọn ẹnu rẹ̀ gbà á. ìdílé lóru yaná fílà ọlọ́mọṣà sí rọrùn fún wa ìdílé kíta ráwé ọlọ́mọṣà sí rọrùn fún wa gbogbo tí àjẹ́nà bẹ̀ ànáwó ní àfún àwọn èèyàn ló ń jẹ́ ní àṣìgbà àṣàwó ọlọ́mọṣà àjọrọ̀ kálukú wa náà lọ́rùn ọlọ́àkùn táàlù kẹrì ẹ̀wà rí pé lánàá ń jòkó tàná aṣọ fúnra wa pé lè ní arìnrìn ìdánilẹ́kọ̀ọ́ kan tó sì jìnnà díẹ̀ yíò wà pa pé halkọ wa láàárọ̀ yìí ìjókòó wa láàárọ̀ yìí ìdánilẹ́kọ̀ọ́ wa láàárọ̀ yìí ṣókí lọ bí ó gé ó ní òun láti ṣe òkú tá a bá bára wa ti di aago méjì àbọ̀ ń lọ sí mẹ́jọ amandẹ́lẹ̀ amaba ìrìn àjò sí wa lọ àwọn abẹ́lẹ́ wa wà bí mọ́tẹ́yì wà kọ́rọ̀ mi ní wà ń tẹ̀yìn wọ́n kọ́lẹ̀. a máa sọ lọ náà rí èyí tí sọ̀rọ̀ tọ́ lọ́hùn tí ìsìta nẹ́bí tẹnu wájà lè wò ọ̀rọ̀ ìfẹ́ tí máa ń kó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ọlọ́dà kò má jẹ́ kí ọ̀rọ̀ wa ojú ọmọ rọ̀ fẹ́nu gbogbo dábàá sọ lọ́mọṣẹ́ àjọṣe débi qala Allah qala rasuluhu qala sahaba àsọyé ọlọ́run pálí ti bá wa dá wọn sọ àgbọ́yé ọlọ́run kó pálí ti fún gbogbo ẹni tí yóò máa gbọ́ ọ̀la al-Qur'an al-Karim. níbi abọ́rọ̀ dí lánàá ó ní pàtàkì ààwẹ̀ gbígbà àwọn ọlá àwọn aládá àwọn oríire téèyàn máa ń ṣe látàrí kúngbàwẹ̀ kó lágbéyẹ̀wò lánàá tọ̀tọ́ bá ṣàwẹ̀ Ramadan bí ládàá ni ó ṣe wá lékún tó àmẹnubà ẹni tí ò bá wá gbàwẹ̀ rọmọdọ́nù tí màmá jẹun lọ́sàn-án àwẹ̀ agbákòwò ni yóò ṣe ibẹ̀ ọ̀rọ̀ sí lánàá sálẹ́bùwà Muhammad ọba àtàlám tó júwe bóun ti sùn tó ń lálàá àwọn anìkóhùn ogun orí àpáta kan tí ò ṣe é gùn wọn wá ní kíní yóò ṣe gùn ìlágbára rẹ̀ ànábì láwọn méjì kan àwọn méjì kan àwọn báyìí àwọn àfìdí òun òun wà láàánú kálukú wa mọ́hun léjì kábí kejì náà mọ́hun léjì kábí wọ́n sì gbóhùn orí òkè náà ó nígbà àwọn adé ibi tó ní ti lẹ́bù tó àwọn dórí òkè pátápátá tán ló ń wá ń gbọ́ ohun bí ìgbà tó ń fìyà jẹ àwọn èèyàn ohun àwọn ìwólélé yìí ó náà sọ fún un pé haza àwáhu ahàlì náà ariwo ìrora àwọn ọmọ náà ńláriwo tó ń gbọ́ kan tí wọ́n fi wọn pọ́ sókè báyìí tí wọ́n wá ń pariwo níbi ariwo ẹkún wọn ya bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ wa ń sà ní títọ́ òbí máa sàn ẹ̀jẹ̀ ní sàn bẹ́ẹ̀ níbi ìnira anábì ló ń wá bí wọn pé ah, kí làwọn eléyìí ṣe tí àwọn tó yìí ẹ̀wọ̀n láwọn tó rí yìí òun làwọn tó ṣe pé lọ́sàn-án gbà táwọn èèyàn já tán gbààwẹ̀ dásìkò sínú ètò ìgbà náà làwọn máa ń jẹun ọlọ́dàkùn máa ń ṣèwádìí ẹni tí ò ní gbààwẹ̀ o pali máa ń lẹ́tọ̀ sílùú yàrá yìí ibi àwa dúró lánàá nù lẹ́ni náà ọ̀rọ̀ wa ò ní kí kú níbi àwẹ̀ gbogbo dáàsì máa sọ náà yóò máa sọmọ́rọ̀ àwẹ̀ náà nígbà bàtà bá ti ń sọ̀rọ̀ Ramadan à ń sọ̀rọ̀ àwẹ̀ náà ni ààyè padà sí máa mẹ́nu bá àwọn iṣẹ́ olóore àtàwọn ládàwọ̀ ní bẹ́ẹ̀ bíi àti kásí olóore mélòó kan fìlòsùwò ìmáwé lọ́sẹ̀ tó kọjá lánàá la dúwá ní àwọn ọmọ ọmọ àwọn tí olóore wọlé yọ kọ̀ọ̀kan kàmá wá fàtí kọ́mẹ́ǹtì lórí ẹ̀ awẹ́ àbí asiyam yankọ́sìmù ilá kẹsìmáyì nínú òfin ọlọ́run ìran méjì náà ní gbogbo àwẹ̀ tó máa nábì ádámù àmọ́ngbà gbogbo àwẹ̀ ìran méjì ni ìran àkọ́kọ́ sọ́ọ̀mùn wájib àwẹ̀ tó ṣe pé ọ̀ranyàn ni béèyàn bá gbà yóò gbà ládàá yóò gbẹ̀san béèyàn ò bá gbà á ó lẹ́tọ̀ọ́ kọ́lọ́hún jẹ́ ní ajọ́ ìgbéda kìyàmọ́ ó sì dìsáàbù kọ́lọ́hún jù síná àti tó bá mójúkò òfurufú èyí ò ní àwẹ̀ tí èsì èyí ò láwẹ̀ tó jẹ́ ọ̀ràn sọ́wọ́mọ́n wàájẹ́ ìran kejì nínú àwẹ̀ ó ní sọ́wọ́mọ́n mustahab àwùsọ́wọ́ mutatawwa àwẹ̀ tó ṣe pé kìí ṣọ̀ranyàn ẹni bá ń wojú rere ọlọ́run òun ni ó gbà á àwọn àwẹ̀ tí èyí ṣọ̀ranyàn tọ́lọ́run wò lábọ̀ wá lọ́rùn ṣègbè bá lè gbà á èyí ò là ń gbàwẹ̀ monday à ń gbàwẹ̀ ń thursday nínú ṣàbánu làwà yìí à ń gbàwẹ̀ nínú iṣẹ́ àlìjẹ́nà tẹ́rí yìí ọlọ́run ọba máa fi ń rọ̀ wá lọ́rùn jura wa lọ ọ̀nà àlìjẹ́nà sì pọ̀ ẹni tó bá rí pọ́lọ́run ṣe fásitì fóun bí ká gbàwẹ̀ fún mọ́fàwẹ̀ ṣeré o torí inú àwọn ọ̀gá aṣẹ́ tá a fi máa ń tètè rí ọlọ́run wọ̀ oníkéyìn máa gbà wọ́n lórí ẹsẹ̀ ẹni tó lọ́n bá ṣe àwẹ̀ nírọ̀rùn fún kódà nínú àwọn sọ̀hábì ànábùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n yìí máa ń fàwẹ̀ ṣeré kódà àríṣà abẹ́ ṣe pé òun ọgbà ọlọ́run ṣàwẹ̀ ní rọrùn fún anábì tí wọ́n bá rẹgúlétì ẹ̀ ó ṣe bóun lágbára jù bẹ́ẹ̀ lọ jẹ́ pé ibi bá ti ṣe fún wa ìyẹn wa mọ́ gbájúmọ́ bẹ̀ pé ah, ní mo mọ̀ dáadáa rí ọmọ àti dáadáa ọlọ́mọdé pẹ̀lú wa ìran náà nínú àwẹ̀ tọ́mọláwẹ̀ pé ẹ gba àwẹ̀ ìran àwẹ̀ méjì ìtọ́ni náà tó jẹ́ àti tó àwọn díẹ̀ díẹ̀ mọ́ ẹ̀la kan à ń gbàwé mọ́ndé à ń gbàwé tọ́sídé à ń gbàwé ayámùbé àwọn ọjọ́ tí ojú ọjọ́ kan ń fòfòrò rú èyí ò làwọn àwọn mínú àwọn àlùfáà wọn lọ́jọ́ kejìlá ìkẹtàlá ìkẹrìnlá àwọn mínú ń ọjọ́ kẹtàlá ìkẹrìnlá ìkẹẹ̀dógún lẹ́yìn yìí ń atún aláwẹ̀ pé nínú oṣù kéèyàn kan yìí dé ni pé á ah, ọjọ́ báyìí wọlé ìgbà wẹ̀ láàmú yìí náà wá kọkàn mọ́jọ́ tó wù ọ́ nínú nínú oṣù kòsì nínú oṣù ojú ọ̀run la wí o kòsì mọ̀ fi gbà wọ̀ èèyàn lè mọ́jọ́ kan èèyàn lè mú mẹ́ta bọ́lọ̀ bá ti ló rọ̀yàn lọ́rùn gbogbo àwọn eléyìí àwọn tí ìṣọ́ ọ̀ràn yẹn lọ. sọ̀kà ara fi kíní kan náà kun àwẹ̀ tó jẹ́ haramu náà ń bẹ o àwẹ̀ tó ṣe pé bọ́ ọ bá gbà á èyí tó fi gba ládá lọ́dọ̀ ọlọ́run tó fi lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run tó fi nípò lọ́dọ̀ òun náà ní jọ tọdún bá dé tí gbogbo ayé sọdún tí wọ́n wá lọ ń gba àwẹ̀ àwẹ̀ haramu ni o àwẹ̀ ni kò ní ní ládàá nọ́mbà wán ó fi bí para àdéhùn ayé nọ́mbà tú ọba tó wá dálùkì yá mọ́ ọlọ́wọ́n ní tẹ́kì ẹ̀ yìí pẹ̀lú rẹ̀ ọlọ́run dàpọ̀ wọn fi lọ àdánwò yìí kan wá. àwọn irú àwọn kankan wọn bẹ lábẹ́ bẹ̀ ń ta kò wọbẹ̀ ń la wọn àwẹ̀ táwọn èèyàn fọwọ́ ara wọn design bí abẹ́ àwẹ̀ má ọlọ́run ti ṣe lófin fáwọn kan kò sínú òfin tàbí Muhammad sallallahu alaihi wasallam bọ́wá lọ ní báyàn sọ̀rọ̀ ìsọkúsọ ni ọmọ sọ̀dé bákan náà àwẹ̀ kan bẹ tó gbajúmọ̀ àwẹ̀ mẹ́jẹja mẹ́jẹran àwẹ̀ kan náà nìyí wọn sọ yìí dánpè láwẹ̀ mẹ́jẹja mẹ́jẹran ni pé èèyàn wá ní jẹ nǹkan ẹlẹ́mìí fègbè yóò gbàwẹ̀ nọ́mà bá ti mọ́ gbàwẹ̀ tí ó bá wá sínú ní o àbí yóò jẹ sàárì rẹ ní o kò ní jẹ nǹkan tó ṣe lẹ́mí kò ní jẹran kò ní kò ní jẹ magi fi chicken ṣe kò ní jẹ meat pie tí wọ́n yẹ pé chicken náà fi ṣe àbí ẹran roast papọ̀ gbogbo tí wàá máa jẹ wàá máa jẹ à ń jẹ ẹ̀fọ́ à ń jẹ à kíni gan bẹ tá a máa ń jẹ ń gbà kiri jù báyìí lọ ah, ọlọ́run ìyá mi bínú mi àyọ̀ká ọlọ́mọdé àbá ń kẹ́ ìyá mi dáadáa ilégédé la máa ń pè é ilégédé àtìsápá ah, àwọn ìyàwó wa ọ̀jẹ̀ ẹ̀rí gbogbo nǹkan bá ń rí ṣe fún wa mọ́ bó tán ni mí o ni wọ́n ríra mọ́ ni o wọ́n mọ̀ ń ṣe ní àti ẹ̀mọ́ gan ara tá àti lè gbàgbé àwọn ìyá tó wa lọ ọlọ́mọdé àbá wa kẹ́ ìyá wa àwa kẹ́ bàbá wa náà ọmọ ń ṣe yóò bá wa àmọ́ àwọn ọmọ fi gbà wẹ mọ́jẹjá mọ́jẹran o àmọ́ àwọn oní mọ́jẹjá mọ́jẹran tán bá ti já tán ti jẹjá tán jẹran ẹyin wọn ní jẹ tọ́nàgbà pẹ́yìn náà ni ó di adìẹ nǹkan ẹlẹ́mìí lòun náà wọn ní jẹ yín àwọn tí ó wà mọ́ wákàtí àwọn táwọn yìí à ń wá sapá à ń wá elégédé à ń wá gbín wọn ìjẹ̀gbín torí pé nǹkan ẹlẹ́mìí nìgbín wọn ní jẹ̀gbín elégédé wọ́n ń pe kíní ní olú ara jí báyìí ni ma ń wà ìmí ma ń tóbi ìmí ma ń kéré agbọ́pọ̀ ma ń fi yíò ṣe bẹ̀ ní àgbà táwọn yàwá ma ń ṣe àwọn ìdàgbàjọ́ náà nígbà wọn ma ti bá lè ma jẹ olú òkè síngboro èkó táwọn ń gbé alákùnlé hall tó gború àwẹ̀ báyìí àdáadáa ní ọwọ́ àwọn èèyàn ní ìgbéjà àtọ́ ìwọ́dọ̀ láàlá nítorí wá bá nínú jẹ́ ni pé àwọn ọ̀ràn kan nínú àwọn tó ń ṣẹbọ àwọn sì ń ṣe kinní òdò ní tọ́ àwọn ará onísúfì kan náà àwọn náà wá mọ́ ń ṣe ọlọ́run máa ti wá lọ́nà ọ̀hún àwẹ̀ tí mùsùlùmí máa ń gbá òun náà làwẹ̀ tọ́lọ́run ọba láàbọ̀ wá lọ́wọ́ èyí òun lápá kan sí méjì àwẹ̀ tí máa ń jọ́ràn èèyàn lé wa lórí ìran mẹ́ta ni ìran mẹ́ta ó ní ìran àwẹ̀ tó jọ́nà yẹn líwa lórí ìran àkọ́kọ́ ò náà ní ṣáfẹ́rù Ramadan ẹni tí Ramadan ló bá dé tí ò bá gbàwẹ̀ ìyá rẹ̀ lárọra pálátàmọ́lẹ̀ kan wọn wọn náà wá wò kó wá jẹ́ pé kì í sọjọ́ kan ló fi jẹun kó wá lọ rí dọ́jọ́ méjì kó máa dọ́jọ́ méjì lọ fi jọ̀sán kó wá dọ́jọ́ mẹ́ta kó máa àbíká tiẹ̀ wá rí tó yẹ pé ọ̀ tiẹ̀ wá gba Ramadan rárá kò fi parí

pẹ̀lú ayé alukur'ani tó ní ṣaharu ramadan alladhi unzila fihi alukur'an hudan linnas wa bayyinatin minal huda wal furqan ibi ààwẹ̀ oṣù ramadan tá a sọ alukur'ani kalẹ̀ yìí oṣù kan ní ṣe pé ìgbọ́lọ́wọ́ bá sọ alukur'ani kalẹ̀ kó máa jẹ́ mọ̀nà fáwọn èèyàn kó máa jálàyé mọ̀nà fáwọn èèyan lọ́wọ́ ẹnikẹ́ni tó ṣù rọmọdọ́nù bá wá bá láyé fẹ́lìyẹ súnmù kó gba rọmọdọ́nù lódindi láì ní yọ̀pọ̀ kan lẹ́nu ẹ̀ ọlọ́mọdé àti ìrọ̀lù fún wa ìran àkejì nínú ìran àwẹ̀ tóun náà jẹ́ ọ̀ràn àyàn ó ní sọ́wọ́mọ̀lì kẹfàárọ̀ wọ́lùkọ́dọ̀ ọ̀ràn àyàn lónàá ẹni tó nídìí tí ò fi gba Ramadan bóyó rẹ bóyó já nínú àjò tó bá ti rẹ ẹyàn Ramadan ní sọ̀rọ̀ yàrá lórí mọ́ tó bá ṣe ní àjò Ramadan ní sọ̀rọ̀ yàrá lórí mọ́ tọ́ torí alukurani ló yọ wọn lẹ̀ wọn ni faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ẹni tí ó bá rẹ̀ nù yín àbẹ̀wò ṣe ìrìn àjò olùwà ní kó fàwọ̀ ẹ lẹ̀ àmọ́ o fa iddatun min ayyamin ukhar yarhamukallah ó láǹfààní kó gbà á láwọn ọjọ́ míì ọjọ́ míì ìdánwò láǹfààní wọn náà yẹn ní kó gbà á kí rọ́mọ̀dọ́nù mi ò sàtò dé ògbọ̀nùgbà à ń kí ló sopapọ̀ mọ́ láti fàwẹ́ lẹ̀ gbogbo ẹ̀ náà là ń padà bọ̀ wá sí lálàyé insha allah ta'ala kọ́lọ̀ mọ́tà àṣẹ náà fún wa ó sì gba ní ìjọsìn ní ọwọ́ wa. tọ́ ẹni bá wá fàwẹ́ lẹ̀ báyìí tí rọmọdọ́ọ̀nù bá wá lọ tán irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ san padà tí nǹkan kan ò sì gbọ́dọ̀ dé lọ́wọ́ láti san àwẹ̀ eléyìí náà wájú èyí ò ní kọ̀dọ̀ọ̀ àwa láwẹ̀ tó ṣe pé kàfáà ìtanràn ní ìtanràn yìí ọ̀nà yàn sí ní ká òun náà àwẹ̀ tí wá máa ń jẹ́ ìtanràn oríṣiríṣi ni àwẹ̀ abáyàwó lò lọ́sàn Ramadan àwọn ìdájọ́ yìí náà ti ń padà bọ̀ wá ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o ẹni bá lọ rí kọ̀ ní ti kó báyàwó rẹ̀ ní nǹkan pọ̀ ìyàwó tó tó bá lọ rè é jẹ́ àlè àgbákò tiẹ̀ ju eléyìí lọ ọ̀rọ̀ tiẹ̀ kà fárọ̀ fọ́ ní òyìnbó rẹ o pọ̀ ìyàwó tó ṣe ákùdù nìka lé lórí ọwọ́ lọ rè é bá ní nǹkan pọ̀ ní ọ̀sán Ramadan ààwẹ̀ tó ń gbà lọ́wọ́ ti bàjẹ́ olúwa rẹ̀ gbọ́dọ̀ tó wá san ìtanràn ìtanràn ó ní kó wá gbàwẹ̀ oṣù méjì léra wọn tí ò bá wá lè gbà á ó kúkú bọ́ ọgọ́ta aláìní sìtínà mìsìtínà à ń bọ̀ wá bí àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àwọn àwọn ẹtí máa ń jó ọ̀nà nù àìlè dáhùn ìtànà tí ó tún tẹ̀lé rẹ̀ ẹni búra eléyìí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ní kó sí o ẹni búra pé á wàláyé èyí jẹ oúnjẹ tó ń ṣe o yá ìyàwó rẹ̀ ló bínú sí àbí kẹta wàláhì ní jẹ láì pọ̀ sí ẹ̀bí àwọn èèyàn wá bẹ́ ah, bàbá kí ní ẹ má bínú aláàjì àbú ah, abdullahi ah, aláàjì kìíní kan á sá bẹ́ orí rẹ̀ bá wálẹ̀ sórí rẹ̀ tó wálẹ̀ ohun ó wálẹ̀ sórí ìtànà ní o ọ̀sán ìtànà ìjì ló fà á ni pé olúwa wa kọjá ìjọkàn wa sọ di nǹkan yẹ̀yẹ́ ọwọ́ ń bínú lórí ìrẹsì ọwọ́ afọlọ́n gbúra lórí ẹ̀ ọ̀padà wá fẹ́ jẹ́ àbọ̀bá ilé ti jẹ́ ọ̀sọ̀ tánà inú tánà ń oníkọ́ aláìní mẹ́wàá ọ̀ fún wọn lóúnjẹ àbí kọ́ wọ̀ wọ́n láṣọ àbí kọ́ gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ìtánà ń àmọ́ kọkàn á lọ fírílì àpòsáyè ọ̀pọ̀ fírí o àwọn àwọn ọ̀ràn tọ́pọ̀lọpọ̀ wá wá máa ń dáre ẹ̀ẹ́sàn rẹ̀ lómi ìkíní kó sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ mọ́sí wàláì wàláì nira kíní wàláì nira máa rárá tó bá délé bí wọ́n padà sọ wípé akíní kẹ́ẹ̀sì àárẹ̀ rà máa wọn ẹ gbọ́dọ̀ máa ra kan ẹ̀ẹ́n ìlọ́nà ẹ mọ̀ ah, ah, nípa wàláì ẹ̀ẹ́n ìnà láàbà fún rọ̀ yìí àìrọ̀ olóòsàn tánà gbalẹ̀ bíjọ́ mi ọ̀ lè mọ̀ sí àìmọ̀ sáré fi ọlọ́run àwọn ibi tá a ti máa ń fáwọ̀ ìtàn ìtàn rà ó wà lọ bẹ́ẹ̀ olùṣèlú ọlọ́run ẹni ṣe sì pààyàn pé ọ́ṣẹ́sì ni òun pọ̀ mọ́mọ́ o ọ́ṣẹ́sì wọ́n kàn wá ọkọ̀ tiẹ̀ lọ jẹ́jẹ́ lọ́mọ kan bá kó sí ọlọ́ni bíi ọba pa ọlọ́mọdé apààyàn o ẹ̀hún ló kó sí mi lẹ́nu ìṣẹ̀lẹ̀ àkọ́ni yìí o ìṣẹ̀lẹ̀ àti pé é ẹ̀mí ọmọ ànábì ádámọ̀ wa tọwọ́ tiẹ̀ bọ́ àwọn ìlú ọlọ́fẹ̀ẹ́ ọ̀sán ìtara ìtara ọ̀hún inú tó san nítara níta aláwẹ̀dé òun náà ní kọ́ gbà wẹ́ olùdó oṣù méjì tẹ̀léra àwọn eléyìí làwọn kan fàárọ̀ tó jẹ́ táwẹ̀ àwọn ìńtà àti mọ́ sàtánà tó jẹ́ ká fàárọ̀ ó pọ̀ o irú ẹni ó pààyàn nísìnyí tó ṣe mí sẹ́lì pààyàn lẹ́yìn aláwẹ̀dé àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn náà ní wà ní àníjòkó lásán àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni ó san táǹkì níbi díyà àwọn ọgọ́rùn-ún ràǹkómi tó kájú òṣùwọ̀n wọ́ọ̀tì rẹ̀ lówó nísìnyí ó dàbí kó ti over one hundred million báyìí according to àwọn eh, àwọn sultan tó kó tó wà nàìjíríà náà is now over one hundred million naira ọlọ́mọdé apáyọ̀ ìdí mo gbogbo ìdí àdí ninety something níjọ náà ọmọ rò pé yóò tún ti sún ọlọ́mọdé apáyọ̀ o. ìfẹ́ ah èmi wá kọ́ kódà jẹjẹ mo lọ slow ni wọn ló bẹ́ síbi ẹnu táyà ẹ ṣèlú àní alọ́ pààyàn sẹ́yìn wẹ̀ pé ẹ̀mí ò tóbi tàbí ní gbogbo àwọn nínú wọ̀nàwọ̀nà náà andré ma lẹ terrorism bá Islam Islam free kò no terrorism ipò ṣe mistake pààyàn láwí yìí ẹ̀mí ti tọwọ́ rẹ bọ́ lílọ lọ́fẹ̀ẹ́ ìwọ àwọn ẹni tí ẹ pọ̀ sí ọlọ́tọ̀ọ́rọ̀ àforíjì àwọn mọ̀lẹ́bí rẹ ìdílé ọkọ rẹ àìpọ́lọkọ ní ìdílé ọkọ rẹ bó bọ̀ sánbẹ́ ìdílé ìyá rẹ ó bọ̀ sánbẹ́ ìdílé bá bá àríwò bọ̀ sán bẹ́ẹ̀ ṣe ẹ̀mọ́ ìdílé láti ṣe bá wọn torí pé àdíyàtọ̀ alàlà àkìlà orí mọ̀lẹ́bí àtìrin èèyàn àwọn ni wọ́n máa ń san díyà kí ṣe ni ó pààyàn ni ó san gbèsè mu àwọn àfáà mi níbi akó náà fi kún mi àwọn mi ní irọ́ kò tiẹ̀ kán àwọn ẹbí rẹ̀ nìkan san ẹ máa wò pé kí wọ́n tẹ́ bí rẹ̀ ṣẹ́bí ló bá fi jẹ́rì mú ní abẹ́bí ló ní kó gbáyàn pa ní òbí wá kú ẹ̀ ọ́ ni ẹbí kan àmọ́ ẹ̀mí tóbi lọ́dọ̀ ọlọ́run kọjá níjọ́ ẹbí bá ti dáwó orú ẹ̀ tánmọ́ tó jọ àwọn rí tó rí 100 million kó jọ tẹ́gbẹ́ níjọ́ tí mi náà bá dégbé aláàlájì ah, mọ́ra mọ́tò níjọ́ bá ti ń sàdọ́ àfikẹ́tọ̀ àdúpẹ́ lóòótọ́ orí ọlọ́ọ̀ni o àmọ́dákò mọ́ wà bí ẹ̀ gbèsè tí ìráyìmí àgbẹ̀lẹ́nu rẹ̀ táì tán gbogbo ṣẹ̀rí àtàmọ́ lò mọ́ rèé ẹwà òbí kílì ṣe pọ̀ ẹwà òbí pànìyàn ìtẹ̀jẹ̀ sílẹ̀ bó ṣe pọ̀ sí ò sí ò ó wá di kíkà lùkú wá fírí ẹ mọ́ yá àwọn èèyàn tó ti pààyàn bíi pé wọ́n kàn bẹ nínú àhámọ́ kan láti ń gbádùn bẹ́ẹ̀ ó lé ọkùnrin kan ọ̀gá àwọn kìdínápà nàìjíríà Evans láti ọdún tó ti mú wọ́n tẹ̀ dájọ́ rẹ̀ bóyá nù mọ́nìtì àti last month ìjú ọ̀sẹ̀ mélòó kan lọ sí mo ní lóṣù àwọn àna tó wá sẹ́ńtẹ́ ìbẹ̀ẹ̀sì ẹ̀wọ̀n gbére wọn àrí kan pa ọ̀ ẹ̀wọ̀n kí làgbé ẹ̀wọ̀n gbére àtijọ́ iná kò lọlé o inú ẹ̀wọ̀n náà ló wà o mo wá wo ara rẹ̀ jọ̀lọ̀ bí tèmi lọ ẹlẹ́wọ̀n àtẹ́jẹ́ èdè ẹ̀bọ́ ní ti ṣe ó túnmọ̀ sí àtẹ́wọ̀n tó wà kìí tẹ́wọ̀n rí nira kọ́ ìdí nìyẹn láti rí pé èyí tí ṣẹ̀rí àmúwá òun náà ló dáa jù ṣùgbọ́n àwọn kan náà sọ ṣẹ̀rí àlẹ́nu fún wa tó rà wá mùsùlùmí ara wa ni ṣẹ̀gbẹ́jọ́ tó máa rí tán pariwo pé ah ṣẹ̀rí àlóṣù rẹ̀ alẹ́ gbà wá ṣẹ̀mọ́tẹ́lò yóò sáré mọ́ lọ́rọ́nú ah ṣẹ̀rí àwòlẹ̀ ń sọ tí ó mọ̀ ní àmọ́ gẹ́ra wá lápá ṣẹ̀rí àti wọn ni a máa bẹ́yẹ̀ lórí ṣẹ̀rí àti ewu lọ́sọ̀ ohun kí lèyìn ó ṣe ká tó gé lápá bóòlù ẹ̀ ṣe mú ẹni jẹ́ ẹgbẹ́ gé lápá ara ni onízìnà kan sọ ló pa onízìnà mú bóòlù ẹ̀ ti rí mú àwọn májẹ̀mú tó dégẹ́ tó lè mú onízìnà tẹ́lẹ̀ ẹgbẹ́ sọ ló kò wo ẹ máa gbénú fún ogún ọdún ẹ̀mí onízìnà ẹ̀yọ̀kan mú báyìí tẹ́ẹ̀dá ṣẹ̀rí ẹ̀yọ̀kan ẹ̀lẹ́mọ́rin àfihì tó bá wá wá fúnra rẹ̀ pé ẹ̀wọ̀ mo dáná kí n tó kú láyé ẹ̀wà fìyà jẹ́ mi

amọ́ tó padà bí inú tàn kí là ń wí ni pé ẹ má sọ ṣẹ̀rí àlẹ́nu mọ́ yẹ́rẹ́ lọ bí gbogbo àwọn ọmọdé ọmọ lọ lé kéwú gbogbo ìdájọ́ fíkì àwọn gbé kíníkan ní fíkì olùjìnàyà tó ìparí sánáwì ọ̀ ní kéwú débẹ̀ tó ìparí sánáwì tó bá kéde bẹ́ẹ̀ òyìnbẹ́ lọ́kànkí ibi ìdájọ́ ẹ bá pààyàn ẹ bá gbìyàn lápá ẹ bá ṣe gbá ẹ bá ṣàwòṣùwò ọ ti bá kéwú dómi débi débi débi hìn débi tó lápẹrẹ kódà àwọn tíra bíkìú dáa máa ń ka ẹmọ lọ́rẹ̀ wò tí tíra bíkìú bá jẹ́ mùjáládùn mẹ́rin tẹ́ẹ̀bá bá dájọ́ inú ẹmọ lọ mùjáládùn ẹlẹ́ẹ̀kẹ́ nínú pin ọjọ́ kọ́kọ́ àìmọye ìdájọ́ láìmọye ọdún náà ìmọ̀ ó ti jòkó sára rẹ kó tó máa sọ dájọ́ ẹnìkan ṣe jùná afẹ́nà múlálà ẹnìkan ṣe jùná wọn ni aṣọ lóko ẹnìkan pààyàn wọn ni apá padà kéèkọ́ ìmọ̀ rẹ ẹni bá jalè kàngè lápá ìwò lè sọ níbẹ̀ tó bá jí búrẹ́dì náà wí ni abọ́rùgbẹ́ni tó jíbìlà abọ́rùgbẹ́ni tó kó bàtà mọ́sálásí abọ́rùgbẹ́ni tó ń rí 500 náà rí tó mú tó náà abẹ́ni tó ṣirí tẹ́kì lájẹ́ olè sọ́rọ̀ pé ó ti wá gbolè náà nù ó ní bíṣẹ́ dẹ́ òní túwìtì rú wọn a máa mọ́ yẹ nígbà àwọn àwọn àwọn fóònù kan bá oníná blue jíjẹ àwọn samsung náà àtàwọn tajem àwọn samsung oníná blue àwọn tajem ìwọ́n mọ́ mẹ́rí ọ̀lẹ́ mọ́tàwí ìdílé ayé gbà náà ẹni wá tajẹ́mù àwọn kòrólà ẹgbẹ́ àwọn fóònù nígbà ẹ mọ́ yí èèyàn tó dáná tún torí àwọn fóònù fóònù táwọn ìrìn tó bá bù ní àti

sẹ́yìn pé ìran àwẹ̀ alákọ̀ọ́kọ́ ta ló jọ́nà yẹn ta ló lábọ̀ wá lọ́rùn Allah ìran ẹlẹ́ẹ̀kejì ta pè nítanà ta ló lábọ̀ wá lọ́rùn àfọwọ́fà ẹ àfọwọ́fà àti ohun àfọwọ́rí torí ìwọ lọ fọwọ́ ara rẹ súnmọ́ ìyàwó rẹ lọ́sàn-án àwẹ̀ lójọ́ dáná àwẹ̀ ti bí ìwọ lọ pààyàn lójọ́ dáná àwẹ̀ ti bí ìwọ lọ búra lọ mú búra rẹ jẹ lójọ́ dáná àwẹ̀ ti bí tọ́ ìran kẹta ó kàn fẹ́ jọ ni èyí ò ní jẹ́yàn kanlẹ̀kanlẹ̀ fún ara rẹ̀ tó wá làbọ̀ rẹ̀ lọ́rùn pé kó sọ àwẹ̀ báyìí dọ̀ràn rẹ̀ fún ara rẹ̀ ìwé eléyìí àwa kò lè rẹ̀ fún ṣẹlẹ̀ à èyí ò ní sọ́wọ́ mọ̀ náà zẹ̀rẹ̀ yìí kí láà dẹ̀ máa sọ́wọ́ mọ̀ náà zẹ̀rẹ̀ kí láà ní síyá mọ̀ náà zẹ̀rẹ̀ àbí sọ́wọ́ mọ̀ náà zẹ̀rẹ̀ anáfírù nù ṣẹlẹ̀ à ò ní ká dẹ́jẹ́ káwá dẹ́jẹ́ pé ah ìwọ lọ́n ọmọ ni mo ń wá látijọ́ yìí tọ́ ọba ilé bùnmi lọ́mọ orí ah! yóò kan ní ìgbàwẹ̀ fún ọlọ́run bí ó bá bí ma tálíkì àmì tó fi wọnú sàárè kò nídìí àwẹ̀ tó jọ́nà yẹn lórí àmọ́ṣẹ́ rí ń jọ tó bá ilé ti bí ma báyìí àwẹ̀ oṣù kan ó ti dọ̀nà yẹn lórí ó sì gbọ́dọ̀ gbà torí pòun ló lọ ní ti àdéhùn rẹ̀ olólàbọ̀ rẹ̀ lọ yíò ní àwẹ̀ àndẹ́jẹ́ kódà ń bi àwẹ̀ eléyìí lágbára dé ẹni bá dẹ́jẹ́ bẹ́ẹ̀ bí ò bá rí àwẹ̀ nígbà tó fi kọjá sálẹ̀ kìyàmọ̀ àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ bá tán àwọn tí ó jogun rẹ̀ wọ́n gbọ́dọ̀ tó kínú wọ́n bá tán wọ́n rà bàbá rẹ̀ ó bá tán ọmọ rẹ̀ lè bá tán ìyàwó lè bá tán ọkọ lè bá ìyàwó náà tán torí wọ́n lọ dẹ́jẹ́ kẹwàá rí yìí àfẹ́nu ṣẹ̀rí àtọ̀ náà àmọ́ kìí fi wọ̀ kí láàfẹ́ ni pé ahun là á máa ń fi ẹ̀jẹ̀ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ ahun ẹ̀rọ yorùbá náà sọ kí ni kàn pé àìtọ́ máa ń fẹ́ ní jẹ́ lọ́ra kàrà wá àjọ jẹ́ ọtí mọ̀ oṣù tó bá rí kó lọ́ra wá lásán ọmọ wọn ní lọ àmọ́ kó lè lọ ọyá lọ́ra kọ́ bá ti gbé ní àjẹ́ náà ní àjọ jẹ́ ahun la máa ń sọ bẹ́ẹ̀ fún tí ò ní kan jù kó lè wá ti ta fẹ́ àwọn afọ náà níbi tí ń ta fi ni àwọn ni olúwa wá ìta mú ọlọ́run ọba wa kọjá kọ́ òbí tó bá tó fi nǹkan kan tù lójú yóò tó ṣòwe fún ọ kálá ọba tí ó ti kọ́kọ́ ṣòre fún ọ tí ò ti ẹ̀wò ibẹ̀ tí ò tí mọ̀ rí tó ọ̀ tí ì sí nǹkan kan. wọ́n jẹ́ ilá ọ̀gọ́ orin ipò tí wọ́n jẹ́ mùsùlùmí ọ̀gọ́ orin ọwọ́ abẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ wa ń gbọ́ lọ ní condition àbí condition náà kọ́lá fún wa ìrọ̀ ọlọ́run á mo sì fẹ́ tọ́ bá lè jẹ́ kí ọmọ tẹ́ ara rẹ̀ yá yìí ní àlàáfíà á pẹ̀lú ògbọ́lọ̀ fifty thousand níbi ṣe sàárà ní rọmọdọ́rùn ipò àti sọ́hun bí rọmọdọ́rùn bá dé àbíkọ́ fifty thousand naira tọ́ọ̀ bá ilé ibi ṣe sàárà òtún jẹ́sẹ̀ èyí ò ní sọ́hun mọ̀nàbẹ̀ ṣòkáwá láwẹ̀ lèèyàn fi jẹ́jẹ́ bẹ́ẹ̀ ààwẹ̀ yẹn ti di ọ̀ràn yẹn ṣòwò ìwájú pé tó o bá gba rọmọdọ́nù ọ jìyà bẹ́ẹ̀ náà ni tó o bá ṣe kàfárọ̀ rẹ ọ bẹ́ẹ̀ náà ni tó o bá wá dẹ̀jẹ́ pẹ̀lú àwẹ̀ tọ́lọ̀ wá ṣe ń tọ́ wí tó o wá fẹ́ ẹ̀jẹ́ ọ jìyà àwọn bá ti wí ìsìláàmù tako ká jẹ́jẹ́ àmọ́ ìsìláàmù kò nira ẹ̀ mọ́nù ọ̀nà yẹn béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run sòsí tọ́ má jẹ́jẹ́ la wá wí bọ́lọ̀ ń bá wá ṣoore fún ọ ah! èmi náà lọ́lọ́run wá kọ́ adúrú ilé yìí fún ah! dúpẹ́ o kọ́ wá mọ̀ mọ̀ kọ́ wá bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ lọ kọ́ lọ́ fi dúpẹ́ fọlọ́ òsì gbogbo mẹ́ àbọ̀ wá mọ̀ mọ̀ ìwọ náà wá wí ah! ọlọ́run ti ṣàdúrú oore báyìí fún mi ọtí lọ́ọ́ rí lórí bí màálù ọtí pa á ọwọ́ àti rẹ̀ ti fi ọrọ̀ tẹ̀ mú ọtẹ̀ bá ọtẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti gbogbo aládùúgbò ẹ̀ mọ̀ bọ́ bá mi jẹun kí ló dé ọlọ́run ṣoore fún mi mo kọ́lé ni ọlọ́run ṣoore fún gidi ni ọlọ́run ṣoore fún mi mo ṣígbá ni gbogbo eléyìí gbogbo ẹ̀ ló wọlé nínú ṣẹ̀rí àwọn náà ọlọ́pọ̀tà àṣìwá ní ọmọ àdìjọ́ náà àti ìwé àti ọlọ́pọ̀tà àgbà wà lẹ́rú kó sì fún wa ní sí olóore sí i ìtàn kan bẹ tá máa ń pa fún wa ńlẹ̀ yorùbá yìí irọ́ ni o wọ́n gba àwọn ẹ̀gbọ́n mùsùlùmí àfíríkà mùsùlùmí o kí ni tàn ó ìtàn pàǹdẹ́gbà Ibrahim alayhi salatu wa salam pégbà tó wọ́ ọmọ títí wọ́ ọmọ títí tí ò rí ó wá ṣàdéhùn fún lọ́wọ́ péré ọlọ́run tọ́ ọ bá lè fún mi ní ọmọ.

ìtàn wa àtànẹ́bí zakariya òjọra wọn púpọ̀ wọ́n ti dàgbà á ti dògbó kódà àtànẹ́bí zakariya tó sọ jẹ́ pé wà sáàlà ráṣù ṣe ibá yọ́lọ́ inú mi ti wúlò tọ́ o àmọ́ wà lámú àkóńbí jọ àìkà rọ́bí ṣẹ̀kìyà wọ́n kẹ́ ilé tàbákò torí pé ń bẹ̀ ọ́ á ti mú bẹ̀ ọ́ ní ẹ̀họ́ ṣe fún mi ọlọ́run ti ṣe tó Ibrahim náà ó bẹ lọ́n ní ọlọ́run ti gbọ́ nígbà tọ́lọ́run sì ti gbọ́ tán ó sì di ṣíṣe ọlọ́sì jogún ọmọ fàmílì ìfúnraṣẹ́ dúnbù ọmọ bò ló ti wá jẹ́ ìyí ń wá lọ́nà tọ̀ pẹ̀lú tó lu wá ti sọ fún wa náà lùkọ́rá ni pé wà ìdí pítà lá ìbẹ̀rọ yìí mà rọ́bù wú bìkẹ̀lì máa ti ń gbà àtàmà òun. tọ́lọ́ sọ fún wa ní sọ́lọ́sọ̀ ìgbà kọ́rọ̀ aya ọgọ́rùn-ún kan lé bẹ́ẹ̀ olúwa nígbà dá nábì Ibrahim wò pẹ̀lú àwọn gbólóhùn kan àtàmọ̀hùn á ó sì ṣe gbogbo ẹ̀ ní bó ti yẹ kó ṣe é wá ń sọ pé inni ja'iluka lin-nasi imaman nígbà ọlọ́run nígbà nábì Ibrahim ṣe ọ̀nà owó náà bá sì gbé ọ̀nà aláni O ó sùn jọ náà ó sì lálàá ọmọ àwọn ànábì ọlọ́run tó bá sì lálàá nǹkan méjì náà lálàá wọn lè tọ́ka sí aláwọn ọlọ́run ọmọ ògọ̀ wọ́n lè lálàá tó gọ̀ aláwọn ọlọ́run in bá rí lójú àlá tí è bá ṣe wáhà yìí tàbí ránṣẹ́ sí wáhàyù nù tí ò bá jẹ́ wáhàyù báhùn nǹkan kejì tí ó jẹ́ ni pé tọ̀ òfin mi rèé o amófin ojú àlà ọlọ́run ti wá gbé wá bá pé òwò ìwò kéré lójú àlà ìntọ́ orí ìntà afẹ́kọ̀ọ́ ṣe mi so adébọ̀ Ibrahim alayhi salatu wassalam ojú àlá ló ti rí ló fi pé ọmọ rẹ̀ jòkó ilé ọmọ mi inni ara fil manami anni azbahuk tí ọmọ mi mo máa sùn mo máa rí ọ lójú oorun anni azbahuk mo máa rí ọ pé mo ń dúnbù rẹ̀ fáńdòrò máa dà tààrọ̀ ìwọ náà wòye sí tí mo sọ yìí kí ló wọ́n náà kí lọ rí fi ìgbà ọmọ náà ti dáhùn tí ṣe Ismail alasafẹ́ nínú ọ̀rọ̀ àwọn àlùfáà ara àwọn tí wọ́n ní ìsákọ̀ ni àmọ́ ni ò lálàáfíà èyí tó súnmọ́ tó súnmọ́ òdòdó ànábì wa Ismail aláàrẹ́bí Ismail náà wá ń dáhùn pé ifa almatu umar ẹ̀rí ìjọ náà wílì kìdẹ́ bàbá mi ṣe kí ló ní ó ṣe matu umar àṣẹ ọlọ́run tí wọ́n pa ọ́ yẹn ṣe o àmọ́sọ yìí lọ́dọ̀ tèmi o yẹn fi ọlọ́kọ̀ balẹ̀ o sàtẹ̀jídù ní insha Allahu minas sabirin èmi ń tèmi pẹ̀lú òkú ọlọ́run ọ̀ bá mi lẹ́ni tí ó ní sùúrù àti faradà lórí tọ́lú láti a ń fara dá èsì ṣe sùúrù lórí ẹ pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run àmọ́ àti ọlọ́run ni o ẹ̀rí ọmọ ló tún wá bẹ ní ṣe wá sí mú bàbá onábẹ́ pàpà àmọ́ ìwé bá ànábì ọlọ́run lòun náà ó sì mọ̀ pé táwọn ànábì ọlọ́run bá ti lálà àṣẹ ni ó sì mọ̀ pé àdánwò ni fún bàbá òun kó wá mú ọ̀bẹ fún ara rẹ̀ ó sì mọ̀ dúnwó òun ó mọ̀ pé àdánwò ni fún bàbá òun ó jẹ́ àdánwò fún bàbá jòun gan lọ ìbò òun ọkọ̀ pọ̀ òun tòun ni òun sì ti lọ bàbá òun ni ó sì mọ̀ bẹ́ láyé pé mo ti fọwọ́ ara mi dúró ọmọ mi òfin ọlọ́run ni àdánwò ọlọ́run ló dé bá nẹ́bí ìgbọ̀rọ̀ yìí kìí ṣe pé òun ló ṣe àdéhùn kò sì dẹ́jẹ́ kò sì lérí òfin ọlọ́run dé bá ní àdánwò ọlọ́run dé bá ní ó sì pass tọ́ọ̀bù àdánwò ọlọ́run tí ó ti dé bá wọ́n tó pass tó kéde mẹ́ ọ̀nà lápò máa ṣáà mẹ́sẹ̀ wá tó ká ọ̀ra mọ́lẹ̀ náà fún ibi táwa tó lò ó ní pé àwẹ̀ táwa pè lọ́nà àyàn yìí kì í ṣe rọ̀mọ̀dọ́n kí rọ̀mọ̀dọ́n wo tó dọ́nà àyàn àtìgbà tó dọ́nà àyàn tán àwọn onímọ̀ wa wo ìtàn náà àti bó ṣe lọ wọ́n ló pàṣọ stéèjì bíi mẹ́ta stéèjì mélòó mẹ́ta orí ẹlẹ́kẹ̀ẹ́ta ló wá nígbẹ̀yìn òun làwọn ń bẹ lórí ẹ̀dùn ní láti kú lórí ẹ̀ ọlọ́mọṣẹ́ àgbálẹ̀ ìlọ́wọ́ kálukú wa náà. alákọ̀ọ́kọ́ ìjọ rọmọdọ́nù ó lórí pé kódà tó tó kan wọnú tán ti yíò ní ààwẹ̀ tó kọ́kọ́ lé mùsùlùmí lórí kí ó tó dé ní aṣúrọ́ aṣúrọ́ gẹ́gẹ́ ní ìpìlẹ̀ àwẹ̀ wa ó sì lọ náà yẹn lẹ́yìn tán jagun bádàr ló wá di pọ́lọ́wọ́ bá sọ àmì síwájú kẹ́ tó jagun bádàr lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wá ti àwẹ̀ lọ́nà yẹn ogun bádàr ń bọ̀ ní lọ́dún kejì pé ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ Ramadan lórí ẹgbẹ́ gbà tó ogun bádàr ó dé àwọn sàhábà ọlọ́mọsàbá yọ́n sí Ramadan làwọn sàábé Ramadan náà tún ti ìmọ̀ wá tí ẹ̀rọ ká ní tó ti ìyẹn ti gbà lọ́dún kan ọdún méjì wọ́n ti lẹ́ experience wọ́n è lẹ́ experience ẹgbà àwẹ̀ wọ́n gbà àwẹ̀ tán ẹ ọ̀rẹ́ àwẹ̀ dọ̀rọ̀ yẹn lé wọn lórí ogun bá dàrú fún wa dé ẹwọ nínú ọ̀nà méjì inú àwẹ̀ náà wá wà náà tí ń tẹ́kù bá dàrú kò ní dá afẹ́lẹ́ ní gúúsù àbí àlẹ́bí ẹ ànábì ló ṣépè lé ẹ̀ o sẹ́yìn nìkan gbọ́ ìta wíjọ ni wájú ẹ̀ tí wọ́n ṣépè fàálẹ́yìn làánàtúlá agbákọ̀ọ́lọ́wọ́ máa bá ìgbéjìnà síkì ọlọ́wọ́ máa bá wàlìmàlà ìkà èpè táwọn màláìkà bá ń ṣe yóò máa bá wà nọ́ọ̀sì àjùmọ̀ẹ́yìn gbogbo ẹni tí bá bí tí ṣe pè ní ọmọ ènìyàn èpè wọn yóò máa dàlé lórí àmọ́kànjẹ́ pé èèyàn ọmọ yorùbá ẹ̀ṣẹ́ àjàmúrí bí àkálẹ̀ ẹni àwọn yorùbá náà ni wọ́n chárí di ẹni bá bẹ́ẹ̀ ọ̀tàbí àgbẹ̀mí ìbínú ọlọ́run bá rí tádẹ́kù ìbínú ọlọ́run bá dé nìsín ẹ̀ẹ́dẹ́tún wá ní ojú náà ní ojú sàánú ara rẹ̀ lóbi yíwá lójú sàánú ẹ̀ galamba ní ọlọ́mọdé àtàánú wálẹ̀ Yorùbá adigbara wálẹ̀ Yorùbá iná ẹ̀bá jà ámọ́ mánéjì ara wa náà ni àbí ìdí ò bá jẹ́ múrí jíà ẹ̀rọ ẹ̀lú mi ìṣèrò yìí kàwárí jù làwọn ọmọdé ẹ̀ kájà mọ́ àmọ́ gbá síra wa gbóṣù gbóṣù náà ni jóbi jóbi balance àmọ́ ànábì dá sí pèbẹ́ ní ó búṣà lú àwọn sàhábà tó wà ní láàrin nígbà wa ìgbé rọmọdọ́nù dé tó dọ́ràn àwọn wáwẹ̀ ó tún máa gba rọmọdọ́nù èyí ààwẹ̀ rọmọgọ́rùn tó dé òun ló wá chéǹjì ìdájọ́ tó wà lórí ààwẹ̀ aṣúrọ̀ ààwẹ̀ aṣúrọ̀ padà wá bọ́ sípò ẹni bá fẹ́ gbà kó gbà ẹni tí ò bá ní gbà kó gbà àmúgbà tí rọmọdọ́nù ń kọ́kọ́ dé náà òun náà pass through àwọn stage ayígbà ó kọ́kọ́ dé òun ó wá níwà tẹ̀kìyè ìwà pé ẹni bá fẹ́ kó gbà ẹni tí ò bá dẹ̀ fẹ́ kó má gbà àmọ́ tọ́ ọ bá ti gbà ọ bọ́ aláwẹ̀ èyí ò ní fídíà so nǹkan méjì ní ìmọ̀ kọ́ gbà àwẹ̀ kọ́ fi fi panú tó bá dáhùn pé ọ̀fẹ́ gbà àwẹ̀ kọ́ fi fi panú ọ bọ́ aláìní ìbọ́ aláìní yẹn òun ni ó jẹ́ àwẹ̀ yẹ èyí ò dẹ̀nìgbà tí àfa sàhábẹ́ ìbùdẹ́lẹ̀ sálàmàtú ibn al-Aqwa radiyallahu ta'ala anhu hadith náà bẹ̀rẹ̀ nù Sahih Bukhari hadith four thousand five hundred and seven ó ní nígbà tí àyà kan tó sọ̀kalẹ̀ náà Al-Qur'an àyà wa 'ala alladhina yutiquna ọlọ́run láwọn tó rìn bá ti ní kápá àti ìgbà wọ̀ fídíà jù nǹkan máa lọ sọ fídíà tọ́ àrùn méjì kan bọ́ aláìní. wọ́n nígbà náà káàní man arada an yuftira aftar waftada aftar wà máa ń àrọ́ọ̀dà àyíyókítẹ́r àfọ̀rọ̀ wọ̀sádà pé ẹni bá fẹ́ gbàwẹ̀ ó gbàwẹ̀ ẹni tí yóò bá dẹ̀ fẹ́ gbàwẹ̀ tó ń fẹ́ jẹun yóò jẹun àmọ́ yóò sọ sí díà wọ́n nígbà tó wá yá áyà míì wá sọ̀kalẹ̀ lé lórí ìyóò ló pààyàn rẹ̀ so stage àkọ́kọ́ ni pé gbà tọ́ọ̀ bá gbà sọ sí díà ó wá bọ́ sí stage ẹlẹ́kejì stage kejì wá ni pé é kálukú gbọ́dọ̀ gbàwẹ̀ èyí òun wá ń bẹ́ bí ayà tó wà ní alùkùránì tó lùwà sọ ibi wàkúlù wàṣírọ́bù hátà yatabayyana lakum al-khayt al-aswad min al-khayt al-khayt al-abyad min al-khayt al títí tí òun dúdú ó fi yàtọ̀ sí òun púpọ̀ àwọn ẹlòmínà aṣọ́hábá ń gbà tán gbọ́yà ìjọ náà àwọn alọ́dẹ̀ wá òun dúdú gangan òun tá ń pè lóòrùn àtòun funfun yìí tá ń pè ní funfun yíwa kó méjì kalẹ̀ báyìí tó máa jẹun lọ ó dìgbà tó bá tó kílẹ̀ pé òkè òun dúdú yàtọ̀ sí òun báwọn mọ̀kọ́ ìyẹn ni pé ilẹ̀ tó fẹ́ ilẹ̀ tó dúró tó lẹ̀ táwà lókùnkùn àti bí ilẹ̀ ti fẹ́ mo ti fẹ́ mọ́ tí ó fi clear sí dájú padà ní àwọn àsáàdù kan látọ̀dọ̀ àwọn sàhábà lórí ọ̀rọ̀ alfajar àwọn míì gbà pé àwọn tó ti lọ yìí wọ́n èé ka alfajar ní kún táwọn kà lálfajar ní pé kóòrù láńkà yìí wọ́n ní táwọn gbà lálfajar ní pé yóò gbogbo ọ̀nà àmọ́bẹ̀ nǹkan labẹ́ ló ń jà bá kí ó débi àlùfájà nínú ọ̀rọ̀ aláwọ̀ ẹ̀bí insha allah àtàmà pé a ti bẹ̀rẹ̀ ẹ̀ka àti sàdéhùn náà pé kí lọ́mọdọ́nù bá ti ń di ogún tó ti ń kọjọ́ mélòó yóò jojoojúmọ́ láàmú ṣe àwọn àlàyé ọlọ́ọ̀ta máa ń fún alágbára àti ogún. bákan náà tí stéèjì eléyìí wá wà bẹ́ẹ̀ stéèjì yẹn ó wá dé lẹ́bù wípé ẹ máa jẹ ẹ máa mú yìí tí dálùfájà rí ó fi yọ wa ní májẹ̀mú kan àwẹ̀ ti dọ̀ràn yàn àmọ́ májẹ̀mú kan wà ń bẹ̀m̀bẹ̀ májẹ̀mú yẹn ni pé ẹ máa jẹ ẹ máa mú tẹ́ ẹ̀ bá ti sùn ní òun ẹgbẹ́ tán bá ti sínú láti mọ́gírí ìwọ tó ọ̀bá sùn wọ̀kúlú wọ̀ṣìrọ́bù hatta tabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr thumma atimmu siyama ila al-layl so tó bá sáà ti sùn mọ́ jẹun àmọ́ ọwá jẹun wà nígbà agún mẹ́wàá alẹ́ ọwá sùn tó bá ilé ti sùn àti sàárì àti gbogbo ẹ̀nà lọ́dún jẹun ó ti dàwẹ̀ níjọ́ tí ìpàdé wà bá as-sahabiyul jaleel yìí wà ní stéjì ẹlẹ́kẹta al-Bara'u ibn Azib radiyallahu anhu olóńdarí ti ṣẹlẹ̀ wọn oníkàánà ashabu muhammadin sallallahu alaihi wasallam ó láwọn sàbí ànábì ìdàkánà rọ́jùlù sọ ìmàní oníṣẹ́ ìbá ń gbààwẹ̀ lọ́wọ́ fàhádọ́rọ̀ ìftar àsìkò sínú wá tó fanáàmà qabla an yuftir ó wá lọ sùn kódà mọ̀ ìsinmi ló fi sùn lam ya'kul laylatahu wala yawmahu hatta yuftir nítorí lè mú ti sún kò ní jẹun mọ́ látàlẹ́ ẹjọ́ náà kódà kò ní jẹun ní sáàrí ẹjọ́ náà mo sì gbọ́dọ̀ jẹun lọ́sàn-án náà tó ló ti jọ̀sán àwẹ̀ ó tún di ìrọ̀lẹ́ ọjọ́ kejì ó wá sọ̀rọ̀ tàbí kan ó wá ní wa inna Qaisa ibn Sirmata al-Ansari ó ní Qaisu ibn Sirma Sirma ìsáàtì ó ní Qaisu ibn Sirma yìí ó lò ló wá gbáwẹ̀ ìjọ falamma hadara al-iftar onígbà tásìkò ìfọ́rù wa tó atamọ̀rọ̀ atahu faqala laha ó bá lọ ní báyàwó rẹ̀ èyí wá ń sọ fún ìyàwó rẹ̀ pé àìdàkítà àm ìṣínú ló tó yìí tó ń jẹ́ ti wà nílẹ̀ bá ń gbé oúnjẹ mọ́ jẹ́ qalat la ah, kò sóúnjẹ ńlẹ̀ ẹ̀dá ọkọ ti gbàwẹ̀ láti gbò látàárọ̀ látàrí mú ẹ̀yin bàbá ẹ̀yin dádì ẹlòmíì ti gbàwẹ̀ látàárọ̀ tó bá dáṣò sínú tíyàwó bá ilé tí any single mistake ah wọ́n pariwo lórí kí ló fi mọ́ ni ah ìyẹn wá gbàwẹ̀ látàárọ̀ subhanallah nínú àwẹ̀ kí ẹ máa lè fún jẹ́lé làbírò àwọn ìyàwó gan láti ẹfẹ́ láyé lè ní ẹ̀rọ ìsinmi àwọn ìyàwó jọ̀hún rèé àwọn ìyàwó lásìkò ànábì rèé wọ́n pé èsì kọ́ ní wẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rú àwọn obìnrin obìnrin ó mọ̀ sí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n náà máa ń mọ̀ rò pé gbogbo àsìkò tí náà ló ń yóò mọ̀ rẹ ni ẹlòmí yóò máa gbọ́ wá bínú tí àwọn tí wọ́n tẹ́ ẹjọ́ tèmi náà kọ́ gáàsì tó tán gáàsì tí wọ́n tán ẹwà tí gáàsì àgbà tí gáàsì tèmi tán lọ́pọ̀ ní ẹni nígbà ẹgbẹ́ tí wọ́n gbó bí ó ti gẹ́ tán ẹ̀yìn àwọn imú wo náà wọ́n rògbé yóò tó ní tó bá wo ilé wa lọ́ra kún meanwhile tíyàwó bá lọ gbé gáàsì nígbà tí gáàsì ò tí tán ó náà ló sọ dídà o ṣé ìyẹn ti tán náà ní tẹ́fẹ́ lọ́ra mi tó ti tán náà ní gáàsì ti wọ́n gan o kí ni kan ti wọ́n wọ̀ àwọn obìnrin láti pàdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kó ní kálukú náà mú wà sí bẹ́ẹ̀ kí mínú mú tèmi wọ́n náà sí kí ní wọ́n náà mú tí ẹ̀ àwọn gìrìgìrì tá a máa ń kó bá àwọn ìyàwó wá gbà ní ìkùn mẹ́tẹ̀ sí ní tẹ́kì tá a máa ń pariwo wọn lé lórí àwa gán lè ṣe mi àmọ́ ìjọkùnrin igbó ti ń bẹ lára wa náà ni ló wá ṣe bí ìgbà tó ṣe pé òun àkòlè jóun lòun àti wá sì bí wọ gan ni bí aago mẹ́wàá lẹ́ tó máa jẹun sínú ìyí tá wí náà ẹ̀yin wúmọ̀ àtẹ̀yin ìyàwó àtẹ̀yin ìyá kìíní kan ẹ̀yin náà máa bí irun bí ah, wá sí mi sáà ṣe yẹn ẹ̀yin ti wá sí kó máa mú mu kú mu bẹ́ẹ̀ kó máa dìbò aago mẹ́wàá làbúrò tó máa ṣiṣẹ́ wáyé ìbọn ṣe wá sí pé ìyàwó kan ṣe nínú sí ní mọ́tàlá kò tètè dáná sínú. ala kulli hal ṣe gbogbo wa kákan mẹ́kọ̀ọ́ pé a mọ̀ ní ìṣòro yìí. ìgbà yàwó kọ́ ìṣùsọ fún un ah, kò sóúnjẹ lé o ó wá tún wá sọ fọ́kọ rẹ̀ pé wàláàkì ṣùgbọ́n àǹtọ́líkú ìwà lọ nísìn fa áṣìlóbólà ìjọ jẹ ìwà lọ ríwọ wà ẹ̀tíṣẹ̀ṣẹ̀ ń lọ ríwà tó kó jẹ nígbàtí ìlú àsìkò òsìré lẹ́bù táwọ̀ ẹ̀wà ń gbà náà lẹ́bù pé ọ gbọ́dọ̀ sùn lásìkò sí tọ́ bá ilé sùn ó di kínú ó dijọ́ kejì wọ́n ní ìgbà ìyàwó lọ wàkánà yẹ́wò mẹ́wù ya'mal meanwhile kọ́ìsì ibi nù sírí mọ́tàlá àǹsọ́rí lọ́sàn ọjọ́ tí irú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ yìí ó náà ibi ó ṣiṣẹ́ dé ìfàgọ́là bá ti wú àìnà lọ́run bá kún ó náà tí oorun dànù pé àwọn oorun yìí mọ́mọ́ nígbà ìyàwó rí tọ́kọ́ sùn ìyàwó ní ààyà kọ́ìbátẹ́lẹ̀k àà kọ́ èsì kan sí ọ́ àà ah, ọ̀daràn ní tèmi òun náà sì ní ẹnìkan olóko olóko wá já àbí olópe olè wá já olódúpé olóko wá mú ah, kọ́ èsì yẹn mọ̀ bá olè ní o a ní balamọ̀ ń tasọ̀fà ńlá ìyàwó ń kọ́ èsì ó ti gbà kámú pé tó ah, ìwọ̀ ya kíní ọ̀sìnkú jù ẹ̀bá mi lálẹ́ yìí ẹni gbò wá di tilẹ̀ ma ń bá àwẹ̀ lọ ń bá àwẹ̀ lọ fàlámà ń tásọ̀fà nàá nígbà tó wá di àní gbogbo ọ̀sán gúúsìyà àlẹ́ yìí mo ti dákú torí a ti ló ṣe wàhálà lánàá ó tún wá kọ̀ǹtínú àwẹ̀ ó fẹ́ mọ̀ dàgbà ipò náà àgbà ipò padà di ìwọ́nú islam ara àwẹ̀ tá àrẹ ló gbé bíi lẹ́nu bàbá ẹ̀fẹ̀ ńlá àwọ̀ tó bí wọ̀ àgbà ipò kọ́ máa gba àwọ̀ kọ́ máa sinmi kọ́ máa gbàdọ́ kejì kọ́ máa sinmi kọ́ gbàdọ́ kẹta ah, kò sínú Islam. nígbà pé ìtura tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí pé fàdúkìrọ̀ bá àlìkà lè nàbí yìí sallallahu alayhi wa sallam bá ti sọ̀rọ̀ fún àwọn fàdúnàbí nù. Ah, a ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lánàá o ẹ̀ ló di akọ́ ìṣòro gbogbo àwẹ̀ lánàá náà gbà tí délé ìyàwó oúnjẹ lẹ̀ lẹ́nu kan dé ti sùn ah nígbà yóò ṣe bíjọ́ gẹ̀ ó ti láti dákú lẹ́nu kan ah ó dákú o ah ó dákú o ah, ìgbà náà bínú tí wọ́n kó sí là á ṣe fanẹ́sà láti rí ààyè ààyè àwa sọ̀kalẹ̀ ààyè àwọn ìpè òṣèlú lakum laylata siyam ẹ̀rìkọ́ ààyè àwọn yan ọlọ́run láti sọ́dẹ̀ tó fún yín laylata siyam alẹ́ ọjọ́ àwẹ̀ ẹ̀tọ́ ni fún yín arrafatu ila nisaikum

èyí ò làwẹ́ wa ń bẹ lórí ẹ̀ títí di àárọ̀ gbogbo ẹni tí ó bá gbààwẹ̀ láti ó bá tó ó bá wọ̀ sùn lágùn mẹ́wàá bọ̀ bá jí ìyànní wọn gbóúnjẹ wa kọ́ kọ́ ìjọba ẹ̀rẹ́ dáadáa ẹ̀tọ́ ni ọlọ́run bàbá subhanahu wa ta'ala òṣèlè òṣèlè torí àsìkò ìwọ̀nba aláwa ní ní àdúgbò ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ìdẹ́lẹ́ ìdá insha Allah ta'ala. nígbà tí bá ń di ní eh, ọjọ́ mẹ́jọ kú ìjọ sátọ̀dé ìdí ìdílé a máa tẹ̀síwájú lórí àwọn tó ní ṣe pẹ̀lú ìpalẹ̀mọ́ kalẹ̀ dé oṣù Ramadan náà àti ó bá wa láyé o ó bá wa lórí ìmánì ó bá wa lórí dáadáa àlékún ìmánì ọlọ́run ṣe mú wa iṣẹ́ olóore tàbí báàdù ọlọ́run pàdé ọlọ́mọdé àfihàn fún wa àwọn tí olóore tí kálukú wá ti ń fojú wò tá àti fọkàn tẹ̀ ọlọ́run jẹ́ àlè ṣe kátó wá lè ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run mọ̀ jẹ́ àlè dínkù nú ẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ìwà tẹ́yìn olúwa kò bínú ọlọ́run ọlọ́run mọ̀ ṣáà làwà làákò nínú mọ́tàṣọwà kò bẹ́ẹ̀ على القرآن الكريم وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب نعم عندي السؤال جاري غيرك تفضل اوكي á sírú ìgbéyàwó bẹ́ẹ̀ sọ́yẹ̀ ìbéèrè tí wọ́n béèrè yà ní pé alóbìnrin tó jẹ́ mùsùlùmí ó wá lọ rí fẹ́ christian obìnrin ní tiwa wọ́n ní ìjẹ́ sábà pè wá sí òde bẹ́ẹ̀ ta lè lọ àkọ́kọ́ ọkùnrin mùsùlùmí òun lè fẹ́ obìnrin tó jẹ́ christian kírísítíẹ̀nì yẹn bá ti jẹ́ ẹni tí ó ní ẹ̀fà ìyẹn ni pé ó dóbìnrin tó wà dáàbò kì í da kì í ṣe alágbèrè kì í ṣe oníranú obìnrin ó jẹ́ ẹni tó ṣọ́ra rẹ̀ dáadáa irú obìnrin báyìí ló kírísítíẹ̀nì mùsùlùmí lè àmọ́ kò wà gbá ìṣègùn torí kó máa ti bí gbẹ̀yìn gbẹ̀yìn yóò padà kírísítíẹ̀nì láì yìí àwọn ọmọ tó bá bí fún àbí wọ́n gán fún ara rẹ̀ ẹ̀sì wo yí ibú ẹ̀ta ń láyé lẹ́nu ìgbẹ̀yìn rẹ̀ sábà díẹ̀ nú ẹ̀ ni mùsùlùmí padà máa ń rí jẹ́kùn ní sọ̀rọ̀ ìlú mùsùlùmí ẹ wá obìnrin ti mùsùlùmí òun ò wá lẹ́tọ̀ọ́ kó fẹ́ nìkan àtẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí níjọ́ tó bá dán ń dẹ̀sẹ̀ wájú ọlọ́run àwọn àti bàbá wa pè wá sí wòde bẹ́ẹ̀ òde èèyàn máa ń lọ olùwà sọ fún wa lọ́nà tó à ètè wọ̀tà á wà ní alẹ́ lẹ́rí ọ̀tẹ̀kọ̀ ẹkúnra ní ọwọ́ ẹ̀bára ní ṣe ẹ̀bára ní yọ̀ níbi ìtẹ̀bá rẹ̀ kó dáa tó sì jẹ́ nǹkan àtẹ̀wọ̀ náà àmọ́ wàlẹ́ àtà á ní ààrẹ ìsinmi ẹ má ẹ bá fúnra yín lọ́wọ́ níbi tó bá ti pé ẹ̀jẹ̀ àbí ìtẹ́lẹ̀ nípa àti ìlọ̀dà eléyìí wọ́n gbẹ̀sẹ̀ ń gbàgbọ́ nígbà àyè máa fún ìyàwó wọn bẹ́ẹ̀ ọlọ́run ta àdá òun náà làwọn ìwọ́n gbẹ̀sẹ̀ ń bi pé alọ́lọ́wọ́ lóbìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ fẹ́ni kí èsì òun náà là ń wí pé nítorí lè tiwájú pé jòkó ẹ̀ṣẹ̀ ni okùn mùsùlùmí kan ló gbọdọ̀ àtẹ́lẹ̀ ìlú jòkó rẹ̀ torí pé olúwa ní wàlá ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má kún yàn lọ́wọ́ níbi tẹ̀wá àpò ẹ̀ṣẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ ẹ má kún lọ́wọ́ rẹ̀ ẹ̀ sọ wọn kó bẹ́ẹ̀ mú tínífì yóò gbẹ̀sẹ̀ ńbẹ̀ nàbí yóò gbà ládá yóò gbẹ̀sẹ̀ wọ́n lọ tó wọn fọlọ́wọ́ pé ẹgbà ẹ̀rọ níbi ilé ìrọ̀tì náà aywa aywa mùsùlùmí ò gbọ́dọ̀ déjẹ aywa aywa aywa èèyàn lè àtẹ́lẹ̀ yẹn kódà bí tí ìsìláàmù gbà láàyè dé tó bá fẹ́ obìnrin christian wọ́n lọ́mọ tó ń tọ́ fi wà lọ àbí ó lè fọ́ọ̀tì ẹ̀kú gbọ́dọ̀ ṣe ìsìláàmù tipátipá la ìkìrọ́ ha fìdí ọ̀lẹ́kọ́ ọ̀lẹ́fọ́ọ̀tì ẹ̀ ọ̀lẹ́ máa ṣe wá àfihàn nulẹ̀ o pé ah, àwọn náà tó máa dùn mọ́ mi ní pé kí wọ́n ṣe ní kírísítẹ́nì ni ìdí táyọ pé kò wà advisable nìyẹn torí ìsìláàmù gbà pé lọ rí ọ tó ń ṣe ọ́fìlẹ̀ kò mọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ní tó bá dágbére fún ọ ń lọ ṣọ́ọ̀ṣì o ń lọ náà ni o ẹ̀hẹ́ àbọ̀ níṣòro <laughs> wọ́n lè wá gbé ọ̀gá àtọ́rọ́ so ibẹ̀ ní àwọn ẹ̀jọ́ wa ayọ̀ tó bá yẹ pé ìtawà ní fámìlì fámìlì wà yẹn wá jẹ́ christian ó wá fẹ́ fẹ́yàwó ó dẹ̀ lọ fẹ́ ní tó jẹ́ christian charlie àtẹ́ndì àtẹ́ndì ẹ̀mọ́ náà torí pé ọ̀rọ̀ tí wọ́n kúrò ní mùsùlùmí fẹ́ tí kò yẹ kó fẹ́ so christian jọ làwọn méjèèjì nǹkan kan náà jọ ní wọ́n jọ ń ṣe ìmọ̀ yọ̀rọ̀ mi yòó nísìnyí alẹ́ tó jẹ́ christian family wa ẹ̀sìn tó wù ṣe nìyẹn àwọn tó bá jẹ́ ìdájọ́ nínú islam ní ìnímọ̀ fi kú èrè ẹ̀ torí pé àwọn àfáà nínú ìṣẹ̀lẹ̀ àwọn gbé kíní kan yẹn o ike halil kufar mukhatabuna bi furu' sharia ìyẹn ni pé ń já àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí ṣé àwọn nǹkan tó jẹ́ nǹkan ìdájọ́ nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa kírun ẹ máa gbàwẹ̀ ẹ máa yọ zaka ẹ máa lọ hajj ẹ máa ṣe báyìí ǹjẹ́ ṣé nǹkan yẹn kọ̀ǹsáàni àwọn náà àbí kò kọ̀ǹsáàni wọn tí ó kàn wọ́n àbí kò kàn wọ́n dàmà ní ṣẹ̀bí à ń bá wọn wí àbí kò bá wọn wí náà àwọn àfàwà àwọn míì ni kò sí tó kàn wọ́n pẹ̀lú yìí o láàbàǹbà bá àgbàlùkọ̀ bẹ́ẹ̀ bá di ọkọ̀ jẹ́ pé kì í ṣe mùsùlùmí tó jẹ́ kébèrè kò sí lẹ́sẹ̀ míì tí ò bá lè máa ṣe ìyí ó kéré sí ẹ̀ṣẹ́ kọ́ntírì ni ó jẹ́ ọ̀gá ẹ̀ṣẹ̀ ló jọ́kọ́ ní ṣọ́ ẹ gbọ́dọ̀ máa mọ́ lọ bá fa ọ̀kírun ìjẹ́kọ̀ ọ̀kírun èyàn tí gba ìsìláàmù wọ́n bá fa òkírun èyàn tí gba ìsìláàmù wọ́n wá máa sọ̀rọ̀ pé èmùtí yìí tó kàn lọ́rọ̀ tiẹ̀ kọ́ in tó kọ́kọ́ kàn lọ́rọ̀ tiẹ̀ ní ìsìláàmù nítorí kristian ní ìtò mutí mọ́ mutí mọ́kọ́ ni wá àtijọ́ mọ̀ sí mu torí ó mutí o kò mutí o ìyí òun ó ti fúyẹ́ báyìí in tó kọ́kọ́ le jù lára rẹ̀ ó àìṣe islam so àìṣe islam yẹn kò láwà takò àwọn tí wọ́n ṣe islam ló dà gbàlá ilaha illallah tó bá gba islam ìgbà wọn ni ó wà kú ọ̀nà wo ni yóò wà máa gbà láti máa fi ẹ̀ṣẹ́ láti wọ́n ìfọ́tí sílẹ̀ yíwa síwáṣíwá ìfọ́tí sílẹ̀ a sì máa bá sọ fòrò ìṣẹ̀lẹ̀ a sì nínú àwọn àfáà tí wọ́n ní ọlọ́run ọba ń bá wọn kèfèrí náà wí bí fòrò ìṣẹ́rìà pẹ̀lú àwọn ń ta rò pé àwọn ìdájọ́ nìyẹn náà gbogbo ẹmọ mutí ẹmọ kírun ike ọlọ́run ọba gba tábàlá ẹmọ kírun ekíṣẹ́ náà bẹ́ẹ̀ ẹmọ gbàwẹ̀ òun náà bẹ́ẹ̀ ẹlẹ́bọn bẹ́ẹ̀ owó everybody ní bẹ́ẹ̀ gbogbo ọ̀nà nígbà pé ṣùgbọ́n o tán bá ṣe láìsí ìgbà ìsìláàmù kò wúlò fún wọn láwọn bí kìí nínú àwọn àbárí bá bá ṣe láìsí ìgbà ìsìláàmù kò ṣe kí ni òwúrò fún wọn agbọ́dọ̀ kọ́kọ́ gba ìṣẹ̀dá wọ́n sì mẹ́rin wá wọ́n tó bá díjọ́ gbé ìdàlùkì yá mọ́ pé táwọn ọmọ náà bá wọnú náà tán wọnú sákà ike wọn àwọn bí wọ́n pé máa salakakum fi saqar kí ló gbé yín wọnú náà

ṣẹ́ni bí ò tí gba ìsìláàmù tó wá lóun gbà rẹ̀ Ramadan sọ àwọn pàtì méjì dọ̀gbà pé kò ní wúlò fún bọ̀dá àgbàbìdì fùké tó ní kéèyàn sá ní ogun tọ́lọ̀ ní amọ́sí òun náà gbọ́dọ̀ mọ́sí ọ̀rọ̀ táwọn arábìnrin wá fẹjú dé lẹ́bù pé òkè ẹbìnrin tó jẹ́ Christian dáfẹ́ yìí bóò láti mọ́ wá sí tó bá lóhun òṣèṣin wa tàbá lọ́hun ò bá sọ̀rọ̀ pẹ̀lú fòró òṣèré à tó bá wá ń ṣe nǹkan oṣù bóò láwọ́ ti mọ́ bá mi tẹ́wọ̀n pé máa wẹ jẹ́nàbà òun ò ní tẹ̀lé àìgbẹ̀kọ̀ àwa sì rèé wọ́n ní tóbìnrin bá ti wẹ jẹ́nàbà lọ́wọ́ ká ṣe kínú ká jìnà sí àti lé tí ìwọlé tọ́ àti tó bá tó wẹ ìwẹ̀ jẹ́nàbà sọ àwọn àfáàní wa ní ẹ́ nínú tíra àwọn náà wọ́n ti yí padà ní àwọn tí bá ń bẹ nínú tíra àwọn lọ́sí kínú kí wọ́n lò bó ṣe kó tí ń bẹ nínú tíra àwọn ṣe kó sí gbogbo padà ń bẹ nínú òfin tiwa ló ti wà ṣò gbogbo àwọn issues téèyàn máa ní lélẹ́yìí but ọ̀gọ̀rọ̀ eléyìí ni àwọn mùsùlùmí ò lẹ́kọ̀ọ́ pa ìmọ̀ ẹ̀sùn yóò kàn lárí mọ́ náà ni kódà ní kàmá mú lórí náà ni pé ọ̀sùn àti ìfẹ́ christian àwọn issues ti ń bẹ lábẹ́nú pèpè lọ́mọ bá tù pẹ̀lú èyí tó fi mọ ahọ́nra rẹ̀ ní mọ̀ láti aisha ń bẹ nílẹ̀ lẹ́yìnwó náà ń bẹ nílẹ̀ salima ń bẹ nílẹ̀ hafsọ ń bẹ nílẹ̀ mariam ń bẹ nílẹ̀ lukọ́yà ń bẹ nílẹ̀ asia ń bẹ nílẹ̀ aṣọ àdèmí n'i fún ọ o ẹ̀hẹ́ fàyídà ń fàyídà ń bẹ nílẹ̀ ìrọ́dà ń bẹ nílẹ̀ àjọlá àyídà ń bẹ àyídà ń bẹ nílẹ̀ èwo sí ni gbàdúrà ń bẹ alákùnrin ha ọlọ́mọdé ẹ̀yìn rẹ̀ sọ díẹ̀ mú wà tó bá dárí ìyàwó rẹ̀ kéèkì ọ̀tọ̀ ni ẹ̀ ó lè dárí ìyàwó but mẹ́yìn tó pé ẹ̀ràn gáà ní ẹ̀ tó bá búra yóò sàn ìdára ká nígbà tó pé wọ́lọ́ ìní jẹ́rẹ́ ìsì àwọn bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ kéré mo ti gbọ́ ó yẹ wà àti ìyàwó wa ni ó wá dárí ìyàwó tó bá fẹ́ sèbù ara ẹ̀ kúrò níbi kàfárọ̀ kò ní jẹ́rẹ́ ìsì tí ó bá jẹ́ ìtẹ̀wọ̀n àti ìyàwó ti parí ṣòráìsì yẹn sápẹ́ fáwọn ẹlòmíì tí everybody jẹ́ ṣòkò ní sọ̀tánà ìyàwó lè rusẹ̀ mú fún un kódà ìyàwó lè ṣe ráìsì míì tí òfin ṣe yìí tí ó tọ́ka sí àbíwá sọ pé inú léyìí ìní jẹ́ ráìsì inú léyìí yóò lọ́gbọ̀n mínú <laughs> òdìjẹ́ so àmọ́ ọ̀tọ̀ ló ó ní yù ọ̀tọ̀ ní títí àbúra so tó bá búra bẹ́ẹ̀ ó lè má jẹ àmọ́ kó ṣàtìmọ́ sí ti ọlọ́run sí ọlọ́run Ah, ọlọ́run kó ṣàánú wa kí ni yìí kọ́mọ̀ pé léèyàn bá kú nísìn ẹ̀rí ẹ̀rí wọn ló kàn mọ́ lọ kọ́ síbẹ̀ níbi rest in peace a lè bá wọn gbé sí gbàdúrà ló ń ṣe ṣùgbọ́n àwọn kìíní ní gbàdúrà ti máa ń wá rest in peace táàbà kọ́kọ́ sọ fún yàn kọ́kọ́ máa pé ẹni tó lẹ́tọ̀ọ́ sádùá kẹ́ nígbà tó bá kú tán lọ́dọ̀ wọn mùsùlùmí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ alukur'ani lóṣù lọ́wọ́ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́lẹ̀ kan tó bá kú àtẹnibá jẹ́ mùsùlùmí ọlọ́run ní ìdánilkọ́ àdánù pé wà láti sọ́lẹ̀ àlà àhàlẹ̀ nínú mẹ́ta àbẹ̀wọ̀lá tẹ́fẹ̀fẹ̀ àlà kàbí ọ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́lẹ̀ bọ́ọ̀dì tó bá kú náà alágbàgbọ́ kódà gbọ́dọ̀ tó ń bi sàárè wọn alukur'ani ni mọ́sálásí ti kan tọ́mọ bí èèyàn mùsùlùmí ṣe lọ ẹlẹ́ẹ̀kejì ó tún wá ní pé yìí dàbí mọ́ lọ́dún rẹ́sì ti ṣe ẹja mọ́ lọ tọrọ àforíjì torí ní kó rẹ́sì ọ̀ mọ̀ pé ó tẹ̀ ọkọ̀ lẹ́tọ́ àti rẹ́sì náà kọ́ tó tún wá ní kó tó wá ní pé píìtì ni ó tún wá fi ṣe ẹnu píìtì ni ó fi rẹ́sì sọ wọn bẹ́ẹ̀ ń bẹ́nu bìtì lọ lọ́wọ́ ni sòtó kò bá kú amẹ́ntàn náà àforíjì àti kí ni ó ìkẹfùn lábẹ́ ní rẹ́sì ti ìjáde láwọn tún sáàdùà aládùà àdúrà bẹ́ẹ̀ tó so ọlọmọdé wa jẹ́ gba àwọn òkú wa àwọn ojú ìlú méjèèjì wọn ti kọjá láti ìyá wọn ọlọmọdé àbá jẹ́ wọn báwa ṣe àkójọ fún wọn báwa gba àwọn ọlọmọ títàn àlẹkùn sara agbẹ́jọ pẹ̀lú òkú ọlọ́run gbogbo táwa ṣe ní àyè tó bàbá ló pè aláàjì lórí fóònù ok ok sir. ok ok náà. mo gbọ́ pẹ́sẹ̀ rẹ̀ kìí jára ọkọ̀ mo ti wà á. Okay, sir. Okay, sir. Ẹbí. Máa bẹ̀rọ̀. Náà. Ayiwa. ṣe ká máa yí ká máa yí àwọ̀ ok ok ah, ọlọ́run ṣàfún wa ní àgbọ̀ ìyọ̀rọ̀ rẹ̀ àwọn pẹ́sẹ̀ rẹ̀ ti tààrọ́ ká mọ̀ ó ti borí ara wọn eh, àkọ́kọ́ ìjẹ́ tí ẹni tó jẹ́ Christian family wa tó bá fẹ́ ṣe ìnáwó tí a lè attend ìnáwó rẹ̀ á attend ẹ̀ kódà bá àgbọn bá tún lè support rẹ̀ á tún support ẹ̀ tó bá jẹ́ pé tó fẹ́ ṣe ìjẹ́sìn wa ò tàbí fẹ́ sílé ó fẹ́ ṣe ìyàwó fọ́mọ ó fẹ́ ṣe ìyàwó fún ara rẹ̀ ó fẹ́ ó bímọ ó fẹ́ ṣèkó mọ láwọn nǹkan tá a rí pé nínú ẹ̀sìn tiwa náà ń wọlé bí ẹbí wa tó ń ṣe mùsùlùmí bá fẹ́ ṣe é ṣe àṣìlè sọ̀pọ̀ jẹ́ àwọn àríká nínú church ni wọ́n ti fẹ́ lọ lè ṣe ń kọ́ mùsùlùmí lè wọnú church ṣùgbọ́n pẹ̀lú condition church dáhùn bá ti gbé àwòrán Mary àtàwòrán jésù sí torí àwọn àwòrán méjì àtàwòrán jésù tẹ̀ ń wo kó sára wọn ní òun torí pé jésù tí anábẹ̀ ẹ̀yíṣà tó lọ́wọ́ bá wa àwòrán rẹ̀ kọ́ nìyí wọn èyí tó ń gbá àwòrán rẹ̀ kí o átìtì lásán òun kàn ṣe bí díẹ̀ ni ìrẹ́jẹ̀ àwọn tó bá jẹ́ kírísítẹ́nì gidi àwọn gbé bá wọn gbé irú àwòrán wọn káàkiri ẹni bá rí fídíò àwọn kí ló lùkọ àwọn ilé yìí náà ìjọ tiwọn náà gbajúmọ̀ báyìí àwọn yóò kọ́ ní ó wá lé pásítọ̀ wọn kan ọmọ òyìnbó nìyí ó dídí gbé àwòrán èyí jésù wa wá ní this is not Jesus ogun náà pàdé ogun oh, náà ti wọ́n ti wọ́n tó mú fọ́tò tó gbáǹpa tó sàṣíbàdùn àgbẹ̀ fọ́tò eléyìí fọ́tò jésù táwọn kọ́ ìkódódó ọ̀rọ̀ sí ẹ̀dàkùn bẹ́ẹ̀ bá wá rí fọ́tò jésù múlẹ̀ tí wá rí ti mẹ́rin àwọn yóò bọ̀rọ̀ ayọ́ àwọn yóò bọ̀rọ̀ so ń bólẹ̀ tí wá rí aláwọ̀ tó ń fi kú náà máa ń gbé irú àwòrán ọ̀gá sí ń bólẹ̀ tí wá ráwòrán ti fi mẹ́rin sẹ́ni pé ọ̀rọ̀ ti gbà fúra àbí gbà fúra ìgò ti gbà fúra ló fi jẹ́ pé àwòrán káwòrán ni wọ́n ń gbé kì í so àwọn lásìkò àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábí àlẹ́bì ní àjọ àmọ́ gbé wọn wọlú chọ́ọ̀chì dáadáa ṣùgbọ́n àwọn chọ́ọ̀chì ní gbọ́dọ̀ jẹ́ má jẹ̀mú pé kò gbọ́dọ̀ láwọn àwòrán tí àwọn àwòrán ìlú májọ̀mú tó dènà rẹ̀ ṣùgbọ́n tábà tí wàá wọ̀n ẹ̀dá kan tọ́ọ̀tì wò lára fẹ́ wọ̀ ní nàìjíríà tí wà tí ó dé nílùú àwòrán báyìí tó dùn sí gbogbo dábàá bá ẹbí wa tí èsì mùsùlùmí tí jẹ́ kírísítẹ́nì ṣe kò ní délẹ́gùn àgbà wọn lọ ṣọ́ọ̀ṣì wọn gbogbo dábàá ṣe àlùbá ṣe ń lé àlè kúrò àlè sílẹ̀ lọ́nà bẹ̀ káwà padà àti káwọ́ ṣe hang around nígbà láwọn ṣe ti tán àjọ máa kóra wa lọ ilé ká fún ní ẹ̀tọ́ tiẹ̀ Allahu ta'ala àlà ìkejì ìjẹ́ tó kú tí ó ṣe mùsùlùmí bá wá kú ìjẹ́ àdè lọ sí àwọn ẹbí rẹ̀ tó náà ni. ẹ̀yìn ìwọ́n jẹ́ òbí náà ní ìpínlẹ̀ pé. àti kéyìn ilé ẹ̀kọ́ fún wọn náà kùrán ní kọ́nà ṣùgbọ́n náà bí wà látẹ́kẹ̀fà alá kọ̀bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ dúró bí sàárẹ̀ ẹni ṣùgbọ́n sí tó kàn wá pẹ̀lú ẹ̀ ní tó lè mú wa jẹ́ kí òkú ẹ tí èsì mùsùlùmí kàn wá débi afẹ́ wá ní ó ti wọlé òní tó bá jẹ́ kóun ní bàbá wa abóun ní ìyá wa torí dọ́tí Abu Talib ìpìlẹ̀ máa jáde láyé anábì sọ fún Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu anábì ní wárí àbá wárí àbá ìyá bàbá rẹ lọ ní búra sí ilẹ̀ lọ́wọ́ jáde pẹ̀lú òun ló bàbá rẹ so àmọ́ bí wàá jẹ́ kó kàn wá gbogbo báwọn àwọn ara wọn náà ní wọ́n ṣètò ara wọn bí wọ́n ṣe wọ́n ṣe tàwa lè máa lọ gbókù mùsùlùmí sí mọ́ṣúárì àbí tó náà lè bèèrè tẹ̀lẹ̀ dákọ̀ mọ́ṣúárì bẹ̀rẹ̀ ok one year remembrance two years remembrance àbí ẹ̀ ogboro eléyìí kò sí tó jọ nínú sílá òkú tó bá ti kú tàbí gbé nínú sàárè àti gbé bẹ̀rẹ̀ kò sí pé ṣe ọdún kan àyíṣọdún mẹ́wàá a ń sìnkì nìkan ten years five years gbogbo yóò tó kà fún un so ọlọmọṣẹ àforíjà wọn lẹ́yìn lẹ́ẹ̀kejì àyìnbó yòókù tó náà wọn tó kù rẹ bá tóbi lẹ́mìí rẹ ó yẹ pé gbọ́tọ́ wá tó pọ́dún kan lọ tó mọ̀ fún ẹ̀kọ́ ṣe nǹkan kan ta ni máa ń ṣòkú tàbí àwọn bàbá rẹ lójoojúmọ́ bí ìbá ti wọ̀ ayé sọ ọmọ rẹ náà wọ́n lọ bá jọ́ ọmọ rẹ ní gbogbo ìgbà ló yẹ kọ́ máa rántí bàbá inú ọ̀rọ̀ nínú ṣe inú gbogbo lónìí inú rẹ̀ wọ́n ṣàdúrà gbogbo tó bá jọ pé àdúrà mọ́ ń gbà kọ́ máa fi tọrọ àforíjì ọlọ́run ìṣẹ́jú mẹ́ta ló tọ́jú pé ẹ̀ńtà lè kí wọ́n náà tọ́jú. kí lẹ́pẹ́ ok picture ok. àwọn oníṣẹ́ kọ́ ọ̀dọ́ ó ti jàjọ ní ọlọ́ọ̀dọ́ àwòrán bí pàdé ọ̀dẹ́ àwọn àwọn òṣèlú ní wọn gbọ́dọ̀ ní àwòrán lábẹ́sẹ̀ àti gbọ́dọ̀ sí àti ìgbọ́dọ̀ sí lẹ́tọ̀ọ́ àti àìsọ̀ lẹ́tọ̀ọ́ fún òṣèlú láti tí wọ́n á ṣe lọ́rọ̀ yàn lé gbogbo ọpá gbọ́dọ̀ sí ni àbí wọ́n ṣe lọ́rọ̀ yàn lé wọn lórí kọ́mpìnì lè mímọ̀ mi ò mọ́ ti dé skul. àwọn tí wọ́n bá àmọ́ bá well well eh, tó bá jẹ pé gọ́ọ̀mẹ̀ntì ló pọn dandan fún wọn bẹ́ẹ̀ ìyẹn ti di pé wọn ní option mọ́ nìyẹn àwọn kọ́ ló wọ́n làábọ̀ wọn ní ọ̀rọ̀ ni ó dàbí owó tà ń dáná ni ṣẹlẹ̀ pé ṣẹlẹ̀ mú ó kéré lówó tẹ̀wá mú dáadọ́ lówó nàìjíríà àwòrán ló wà ń bẹ́ ṣe àti bá ti wá lẹ̀fẹ́ mú tó láwòrán dáa ni ẹkùn tọ́mọ náà so ẹ̀hẹ́n àwọn kìdí kan bẹ ó lè mọ́ lẹ́tọ̀ ní ṣẹ̀yà àmọ́ tó bá ti di pé dọ̀rọ̀ àbí hájà bá dé ṣùgbọ́n àṣọ di nǹkan bẹ́ẹ̀ àwọn photograph generally a ti discuss ọ̀rọ̀ nípa ẹ̀ ní nǹkan bí ok ìrìn àjò kan lọ ní ọ̀dọ̀ pàdúrà tó ṣe Dr. Lukman Idris kò ní hamidahullah wa ra'a wa santada khuda ọ̀rọ̀ picture yìí dàbí pé ọlọ́run ní kí ọ̀rọ̀ lọ́bẹ̀ níjọ́ náà lọ́hùn àwọn náà sì tún ní kọ́mẹ́ǹtì kan bí a dábàá lè rí fídíò yẹn wà lórí internet, YouTube Facebook ìrànbá bẹ́ẹ̀ insha Allah ní ìkànnì lórí WhatsApp bí áwọ́dì rẹ̀ ìyẹn nìkan ní ìrántí ọlọ́wọ́ bára sọ́lá fi kọ́ gbogbo agbófinró tán àbá ok. náà wọ́n ní ìwò fájírì four thirty àwọn wájú ní four thirty nílùú àwọn àrí ìlú wájú lè fi four thirty nàìjíríà náà yóò ó lè mọ́jọ us náà ó lè tẹ́lú ní àwọn ìdílé o ọ wá jẹ́ four thirty ní fájírì wọn àwọn á ní àwọn wájú ní sáwọn lè jẹ́ sáà four thirty tẹ́ sọ ta máa ní láti confam mi pé ṣé four thirty yẹn ní àlùfájà yíyọ ní àbí four thirty nineteen tó dáa pé òun làbá yìí kàn tó bá yẹ pé four thirty làlùfájà yíyọ ló máa yọ ẹ wá bí four twenty oṣù tó ní ẹ má jẹ sàárè ẹ jẹ sàárè ní four thirty ó fi tó fi lòdì sílẹ̀ ìlà àmọ́ ká ní four thirty lẹ́nu ń debit session ní láti lọ mọ kí ni actual time tí àlùfáàjà ó jẹ́ pé ẹ̀lì máa mọ ní actual actual time because bó ṣe one or two seconds ọ̀nà ìmọ̀ ìdèjì observe but special ní intel pin dábàá pin actual time kánípò náà làwọn àdìpọ̀ ti fi wọlé ó wà lọ́jọ́ four twenty ẹ wá dín ní four twenty tọ̀sàrí yìí ti ó ti lọ ọlọ́run tààrà. وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته